Yes, hello, good evening, everybody. Please, somebody should help us to help this woman. I mean, this man. See? Just manage it. See, bá mi sọ fún. Okay we just put pé tí bá ti wà ókè pé màá bá gbé ráìsì ńlá wá please somebody should help us to help this person it's very cold outside I cannot even stand here please please please kí ló tún sọ ipe kìíní ọmọ yẹn gan-an tá a la fẹ́ kó wá yẹn pé àgbàgbé àgbáléwà mo tẹ̀ ti gbàgbé ẹ̀. daughter needs, doesn't have jackets. Jacket? How old is your daughter? Six. Six? Seven. Seven? She need jacket? Okay. Only the seven one need jacket? Okay. The other one is nine, nine years. Okay, the nine years. What about the 12 years you have jacket? So because we don't know. Remind me. I'm just... Oh, See? So you Muslim or Christian? Huh? Okay, okay. Okay. So you ma I will just manage this one. Next week I'll bring more for you. But the tomorrow, if I remember, tomorrow I'll bring the jacket for you. Any jacket. On va signer. Elle a dit petit, mais elle a dit demain si elle si elle si elle revient demain elle va apporter des des manteaux. Oui, moto. oui. La oui. revient demain ou euh, la semaine prochaine non, euh, Oui, manteau ou, ou pantalon. Pantalon. pantalon Oui. jeans jeans We have jeans, we have jeans. we have those jeans we have jeans lára àwọn jeans tá eh? Eh? Oh no, Toby. ẹ ó ló tóbi. Uh, um, it's wood. Okay, ibi it's freezing. I'm freezing. Uh, don't worry. Okay. Ṣé n ta fún iṣẹ́ ẹ̀yin wà bẹ́ẹ̀? No ìṣìbèrè lọ́rùn ìṣe ó ti lẹ́yìn pé kò sẹ́yìn bẹ́ẹ̀. Please help. This one is cold. This place is freezing. Ah, A lọ ra nǹkan fún ni. Our goal ló ń jẹ but you know he has children and he is cold. I'm freezing here. Yeah. Eh? Okay, somebody want to buy egg for you. Okay, don't worry. Tomorrow I give you. I manage this one tomorrow. Don't worry. Tomorrow. Ramileti. Merci. <laughs> bye bye. <laughs> bye. Òtútù ti mu mi, o ti kó sí mi gbogbo ara ayé mi o. Ah, I'm feeling cold, seriously. Eh. And my daughter, a little bit strong. My daughter strong. Strong. Cold kóòtù ti ba àwọn ọ̀tá wa jẹ́ kì í ṣayé wa. Oh, <sighs> hold it for me gbogbo dání fún mi òòjọ ń fi mí sínú òtútù. mo fẹ́ kéèyàn yọ̀ ṣubú nínú snow ni. Ah, <sighs> my hand oh my god please i want people if you can help this person. You see, for these two minutes I spend here, it's not even up to two minutes. I'm freezing. But see yẹn. But it's outside though. It's only for the coins. It's here. Please, if you have anything, help this person. Eh? Kubeki, please help, please. Help us, oh. O hmm. tún fẹ́ tán náà yẹn ni. Kí ló tún fẹ́ tán fún? Why do you own it? Because it's bright. It's not that bright. No, no, no, no. You forget now. Ó tún máa ba kiri yẹn jẹ́. Lọ́dọ̀ Ọlọ́run o. Tí bá jẹ́ pé ilé yìí sì ta fi ń gbé two dollar wuba. <laughs> Tí ààrẹ oúnjẹ jẹ́ bẹ̀ ta máa pa forty dollar ta máa fi re epo forty dollar. Báwo làbá máa ṣe kóòpù? Ọlọ́run má jà jẹ, Ọlọ́run má jà sá punishment. Ọlọ́run gbọ́ gbà mí ò ṣàánú mi ìwà nínú mo fẹ́ o. Hmm. gbà hey Joe, please if anybody have uh, whatever you can use to assist this person uh, we are forgetting me we have this thing at home the jackets. you wear jackets, and he said the the, the children are big eh. Just eh? speak to me now I'm talking to you Tony. why are you not talking I know you are strong but at the same time you're ló ń tó talking. Can you not hear me? I can't hear you, darling. I said it's only the one that's eight years old that say she's a bit big, that's all. Okay, so mo kàn sọ ni pé àwọn jacket irú jacket ìgbà tóun no, tó ló ga bẹ́ẹ̀ ó dẹ̀ tóbi jacket mi tí èmi bá wọ̀ tí wọn náà bá lò tó bá wà ká fún wọn. Eh? It's cold. It's outside. You can't feel like no there's no amount of amount of jacket tó lè wọ̀. He will stand there like four, I mean, like eight hours, ten hours. He will be outside for eight hours. This is terrible. Seriously. I cannot. Oh, the question by me so let go to offer kí mi more. mo draw for one second. Look at my hand. Ìwọ want to watch jacket to ko sapo. Èmi náà wọ nǹkan kan sísàlẹ̀ mo tún wọ ilé sí. Hoodie sórí ẹ̀. Still yet now, ó oh, you're free. Ah, ah, hey God. Please help now. Help this man. Don't let him die. Because if somebody is going through pains and is going through a lot like that, you just want to feel. But you didn't anything? Because we were trying to get something that, you know, and he said, we want to get something for ourselves because I ah, ní gbogbo bá ṣe ń jáde náà. Ó ṣe ó dàjẹ́ pé Kùbẹ́ẹ̀kì fún wa ní ninety dollar kan lónìí àbí? Yes. Ninety dollar. Adika ra we said we should buy something. <clears throat> he said you know mo ti gbàgbé all those things ta fẹ́ kó wá fún gan àti gbàgbé yẹn ó wá lòun ti ní ìdí pé ráìsì bẹ́ẹ̀ yóò dúró síta mi ti ẹ̀rù pé mo lè bá ń because today is freezing is cold very serious you understand We need the rice. We need the oúnjẹ àwọn ọmọ yẹn wà nílé how much they give twenty fifty cent one cent all this thing one dollar two dollar in this place oh àti ẹ̀ní kiri ó ti ẹ̀ní five dollar kan tẹ́nìkan fún pọ̀ kò sí bíbá yìí ẹni tó sọ̀mí tó lọ gbóúnjẹ fún yẹn tó fẹ́ five dollar ó ti sun ní. a dẹ̀ ní rice scripts nílé o àbí a máa bá tó bá jẹ́ pé ibi tí màá lọ wábi náà ti máa ń ra oúnjẹ tó ṣìpù yẹn a bá rí i tó bá níbi bíi fifty dollar kan ó máa ra oúnjẹ tó pọ̀ fún un. tá a bá ti ráyè tí màá jẹ́ pé òfin tó owó ń ṣe tí wọ́n tó strong ń sí báyìí ọ̀bá ṣiṣẹ́ but ìlú ṣiṣẹ́ no problem ṣe ti swear please help this person because of the children the jacket winter something please we have jacket now wọ́n ti gbàgbé Tolú Tolú. yes dára àwọn construction jacket a máa ń tà yẹn ẹ́ ó máa size bàtú sọ pé bàbá ń wọ ọmọ yẹn wù jì ẹ́ àtàwọn jacket ẹ̀mí náà tí mi ò wọ̀ mọ́ tẹ̀mí náà tẹ̀mí náà àbí ó máa size ẹ̀ náà rán mi létí pẹ̀lẹ́ it is well with you it is well it is well tó bá ti fẹ́ kọ́ńkà kóòdù yẹn sìn tó bá délé ó mọ nǹkan tó máa ṣe fúnra ẹ̀ do you know what you do no. to help yourself soak yourself in the water. Okay? Huh? Okay. And you take hot tea. Wàá mi, wàá fi napkin sínú ẹ̀ pẹ̀lú àbólíkì, wàá fi so inú yẹn máa lọ, orí ò ní fọ ẹ̀ mọ́. Èmi fi àtorú ni àtàná mo ti ń fi because yesterday mo kọ̀ wípé kò le òtútù ò pọ̀ ni. Mi ò mi ò wọ ṣòkòtò sábẹ́ gáùn tí mo wọ̀ lánàá mo kọ̀ wọ pàm mo kọ̀ wọ gáùn gbogbo ohun àti ó di lóru gbogbo oníkàn bẹ̀rẹ̀ sí sọ mi pápápápápá mo wá gbọ́ wọ́n sí mo bẹ̀rẹ̀ sí ń pray it work the prayer work for me ọpẹ́lọpẹ́ ọlọ́run ọlọ́pẹ́ àjẹsára àdúrà gbogbo ìta ṣe báyìí sí tó bá kọ́kọ́ wà mẹ́ẹ̀ tó tutù ẹ̀ do you know what when you are in the cold if the cold is catching down that person you won't know it at that moment because everywhere already ma ti freeze so only dìgbà tó bá ti wá defrost gbogbo ẹ̀jẹ̀ ní bá ń defrost then the person will be feeling the pain. Wow. Oh, fún ṣó fún chicken? Yes, I did. Okay, fún chicken. I know, try láti sort we are share to what we are trying to buy, what we bought for ourselves, we share it to There's no, there's no harm in, in sharing. We share. If you want me, let me go and look for the jackets and bring out the jacket for the children. Ọlọ́run jọ o má jẹ́ kọ́ ọmọ wa jìyà o see if Africa is not backward if they are not wicked in this country as well also you see the children are feeling cold now just imagine for children not to wear uh, jacket here torí ẹ bí n ṣe wà yìí oúnjẹ mi ò ń ra oúnjẹ jẹ bí n ṣe wà yìí ààrò oúnjẹ báyìí sì owó olé là ń wá owó olé oṣù tó kọjá kò tí ì ó kù one eighty ọlọ́mọ jẹ́ kí n rí one eighty ní wíkẹ́ndì ó kí tiẹ̀ san one eighty yẹn ká mọ̀ pé ó kú next week ó kú next month ọlọ́run jọ o kó má lọ tó bá tó sọ pé wọ́n tó bá nílé oúnjẹ owó tó rówó lé san kó san owó lé ó dájú pé kó sùn sórí fọ́níṣọ̀ lọ́wọ́ àtọ́ sọ pé wọ́n fẹ́ kó fọ́níṣọ̀ ìmìnà ẹ jẹ́ jẹ́ wà lé kẹwàá kó fọ́níṣọ̀ ẹ̀jọ́ o àwọn èèyàn tó sùn tó wà ń ta òdìkànnà àwọn ló mọ̀ honestly it's not easy o ẹ jẹ́ ká nú àwọn èèyàn kó ṣe yín o ẹni tó bá ti ní agbára ẹni tí wọ́n bá ní láti ìrànlọ́wọ́ fún òun náà lẹ́nu kejì ẹ tọ́jú ẹ o tọ́jú ẹ o. tèmi náà tí má ti rówó tí má ti san owó tólúwa ni mí tí má ti san owó balance owó lé yẹn ẹ́ ṣó ń gbọ́ tá bá ti rówó sọ balance owó lé yẹn jọ owó tó bá ti kù tó bá ti rí ká sẹ́ǹdì owó díẹ̀ sí i mú mi torí kò sówó lọ́mì ó ṣe pé ọlọ́run ṣàánú mi o náà ṣàánú mi o ká máa gbé iṣẹ́ títí dọ̀là ọlọ́run o àwọn tí bá ṣe ọlọ́run jọ ọ́ báwo kó sí wọn nù àwọn tó bá bẹ̀ wọ́n kó máa fìyà jẹ mi àtàwọn tó kàn please láti fìyà jẹ mi jọ ṣe ẹlẹ́dàá mi jọ sábà mi kó sí wọn nínú ṣàánú fún mi o èyí tí mo lọ fẹ́ nìyẹn kì í ṣe pé bí mo ní àlóúnjẹ kọ̀ọ̀kan nílé mo ṣó fíríjì mi lánàá in fact téyàn ò bá jẹ wọn ìmúsísẹ̀ tí mo máa shut down ni I see my daughter face today I was like okay ọlọ́run gbà mí o ọlọ́run ṣàánú wa o it is well with you bye bye please whatever you have to help this person please help him he's still in that place at least help him Eh? bó ṣe ń dúró sójú títì yẹn nínú òtútù yẹn ó ṣe mí bákan o but no problem ẹ ṣé o bye for now.